بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحابته أجمعين المحرمات بالقرابة جبل بالك لا كفوا. لاني حرمت عليكم أمهاتكم أمهاتكم ọlọ́ni ìwọ̀ ni fún yín láti fẹ́ ìyá yín ìyá tá a wá ń sọ yìí ìyá èèyàn gangan ìyà tó bí èèyàn ìyà tó bí ìyá èèyàn ìyà tó bí bàbá èèyàn lára umma atukum òun náà ni wọ́n wà àwọn ní al-usul ìyá èèyàn ìyá tó bí èèyàn ìyá tó bí bàbá èèyàn ẹlẹ́ẹ̀kejì nínú kọ̀rọ̀ọ́bà náà pé nasab ummahatukum wa banatukum àwọn ọmọbìnrin yín ọmọbìnrin èèyàn ẹlẹ́tọ̀ọ́ àti fẹ́ ọmọbìnrin rẹ o oríṣiríṣi nǹkan la máa gbọ́ tó sì ń ṣẹlẹ̀ lábẹ́ sánmọ̀ yìí wọ́n lè ní bàbá mi ó wo pé wọn ò kí ìyá jẹ ọmọbìnrin òun à fálẹ̀ ìyá àdùnmí ẹ bá kí ọmọ rẹ̀ mọ́lẹ̀ wọ́n lè ní bàbá mi kó tó di pé yọ sanwó iléèwé ọmọ rẹ̀ ọmọ obìnrin àfikún kìmọ̀lẹ̀ àbí Allah subhanahu wa ta'ala wà ní irú yìí o irú yìí àwùjọ tí ò da iná nírú ẹ̀ ti máa ṣẹlẹ̀ kọlọ̀ǹkọ̀ wà kú mbẹ́ ká tẹ̀lé òfin ọlọ́run ọmọbìnrin èèyàn bákan náà ọmọ tí ọmọbìnrin ń bí bákan náà ọmọ èèyàn lọ́kùnrin ọmọ obìnrin tó bí mo bí mo bí ọmọ obìnrin èèwọ̀ ni fún mi láti fẹ́ ọmọ obìnrin mi ó wá bí ọmọ ojóbìnrin èèwọ̀ ni fún mi láti bẹ̀ mo bí ọmọ ọkùnrin ọmọ ọkùnrin mi ń wá bí obìnrin obìnrin tó bí èèwọ̀ ni fún mi láti fẹ́ bákan náà ọlọ́ni wa akhwatukum àwọn ọmọ ìyá yín lóbìn èèwọ̀ ni fún yín láti fẹ́ wọn yálà o al-ukhtu shaqiqa sísítà rẹ bàbá àti ìyá lọ́jọ́ pààyàn pọ̀ al-ukhtu li ab al-ukhtu li ab sísítà rẹ bàbá lọ́jọ́ pààyàn pọ̀ ìyá ò pààyàn pọ̀ èèwọ̀ ni fún ọ láti fẹ́ àlè òkútó lè om sísítà rẹ ìyá ló bàbá ò pa yín ni fún ọ láti fẹ́ àwọn ni akhwatukum tó lọ́n dàkọ̀ fún wa. ẹlẹ́ẹ̀kẹrin bintul akh bọ́dà rẹ ẹ̀kọ́ lè jọ àbúrò ó lè jẹ́ gbọ̀n ọmọ tí wọ́n yẹ pé ìyá àti bàbá ìlọ́jọ́ pa yín ọmọ obìnrin tó bá bí ìwọ ni bintul akh li ab brọ́dà rẹ tọ́ pé bàbá lọ́jọ́ pa yín ọmọ obìnrin tó bí ìwọ ni fún ọ láti fẹ́. bintul akh li um brọ́dà rẹ tọ́ pé ìyá yín pọ̀ ọmọ obìnrin tó náà bá bí ìwọ ni fún ọ láti fẹ́. wa ammatukum al amma. amọ̀lé jẹ́ àbúrò bàbá àbẹ́gbọ́n bàbá èèyàn lóbìnrin yóò wà ní ṣáìdì ti àwọn bàbá obìnrin ni ó lè jábúrò bàbá rẹ̀ ó lè jẹ́ gbọ́n bàbá rẹ̀ lóbìnrin èèwọ̀ ni fún ọ láti fẹ́ bákan náà alukọ́ọ́là ó lè jẹ́ gbọ́n ìyá rẹ ó sì lè jábúrò ìyá rẹ obìnrin èèwọ̀ ni fún ọ láti fẹ́ ọlọ́ni wa ammatukum wa khalatukum wa banatul akh wa banatul ukht banatul akh àti kà fún wa brọ́dà rẹ lọ́kùn brọ́dà rẹ ọmọ obìnrin tó bá bí a kà fún ọ yálà brọ́dà rẹ yẹn bàbá àti ìyá lọ́kọ ayé pọ̀ ní ìyá lọ́kọ pọ̀ ní bàbá lọ́kọ pọ̀ ní tó bá bí bẹ́ẹ̀ náà ni wa banatul ukht. lẹ́yìn ilé al-muharramat bil musahara àwọn obìnrin tó jẹ́ èèwọ̀ tá a gbọ́dọ̀ fẹ́ lọ́nà wo kí ló fà tá a fi lè fẹ́ wọn òun náà ni pé a bá wọn tán wọ́n jẹ́ àna wa wọ́n wá láti sa ìǹkíà ìyàwó obìnrin tá a fẹ́ ọwọ́ àwò pé o tún fẹ́ẹ́ fẹ́ mi ọ̀fẹ́ sí mẹ́sínà so that lọ́ba wa lù pé ah ìwọ ìyàwó mi yìí o ọyọ ọ̀fẹ́ ẹni tó kúrò nílé ọkọ kan ni tó sì ti bímọ ẹbẹ tẹ́lẹ̀ ó sì mú ọmọ obìnrin wá wá ká ọmọ yìí ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ju ìyá rẹ̀ gan lọ ọwọ àwò pé no nínú àwọn tí a gbọ́dọ̀ fẹ́ fàpèjúwe zawjatul ab ìyàwó bàbá bàbá rẹ ìyàwó bàbá rẹ èèwọ̀ ni kìí wá sí ìyàwó bàbá rẹ zawjatul jaddi ìyàwó bàbá bàbá rẹ èèwọ̀ ni láti fẹ́ wala tankihu ma nakaha aba'ukum minan nisa illa ma qad salaf àwọn tí bàbá yín fẹ́ náà àwọn obìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ wọn àyàfi tó bá yẹ pé irú ẹ ti wáyé rí kó tóó di pọ́ ọ̀mà lébi láyé lónìí sẹ́nìkan ẹnìkan tó wá dìde láwùjọ wa kó tó wá ní òun ò gbọ́ rí o pé òun ò gbọ́dọ̀ fẹ́ ẹ́ àwọn tí bàbá àwọn ti fẹ́. ọlọ́run ní innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila ìwà àbàjẹ́ ni ẹ̀ṣẹ̀ ńlá ni aburú ńlá ni kọjá yìí pé ìyàwó tí bàbá rẹ ìyàwó bàbá rẹ lọ wá ní iná ló tún wù ọ náà èèwọ̀ ni minal muharramat ìyàwó ọmọ èèyàn ìyàwó ọmọ ọmọ èèyàn ìyàwó ọmọ bákan náà wabnuli bint ọ̀gbọ́dọ̀ sí kínní ibnuli ibn zaw ìyàwó bọ́yá ọmọ rẹ tó bí ọkùnrin ni ìyàwó rẹ àbí ọmọ ọmọ rẹ tọjọkùnrin ìyàwó tó lọ náà àbí ọmọ ọkùnrin eh, ọmọ rẹ obìnrin ó bí ọkùnrin ọwọ́ afẹ́yàwó lọ́wọ́ àwùgà ìwọ ọmọ yìí à irọ́ wà wá lálẹ́tọ̀ sí o lẹ́yìn ìgbà tó ti fẹ́ èèwọ̀ ni. wàhálà ìlú abinayikum alladhina min aslabikum àwọn ẹlẹ́tọ̀ àwọn ọmọ yín yẹn àwọn ìyàwó ọmọ yín tẹ́ ẹ fi bí ẹ fi inú ara yín bí subhanallah ẹwọ lọ́n bó ṣe là á finú ara yín bí ẹgbẹ́ yẹn a máa pe ẹlòmíì lọ́mọ rẹ̀ tí èso ọmọ ẹ̀ tí èso ń ló bí tí èso ń ló bí. bákan náà ìyá àyàwó ọmọ zawuja ìyá àyàwó ọlọ́ni um, um, wa ummahatu nisaikum àwọn ìyá àwọn ìyàwó yín ẹ gbọ́dọ̀ ṣe kí o ẹ gbọ́dọ̀ ṣe mọ́ fẹ́ wọn àwọn tá a kà á lẹ́yìn zawjatu laab zawjatu alijadi laab zawjatu liibin ìyàwó bàbá èèyàn ìyàwó ọmọ èèyàn àti ìyá ìyàwó èèyàn èèyàn ò lè fẹ́ wọn bí mujarradi alaqad mọ́dàmọ̀ tó yí ọba jẹ́ bá ti so yìgì wọn tí bá ti so yìgì wọn. àgbọ̀rọ̀ sí kíni àgbọ̀rọ̀ fẹ́ wọn. wọ́n á dáhùn tẹ́ bá ti so igi wọn àwọn wá wọlé tọ̀ wọn wọlé tọ̀ wọ́n á dáhùn tẹ́ bá ti so igi wọn wọ́n gbọ́dọ̀ fẹ́ wọn. nínú àwọn al-muharramat bil musahara òun náà ni ẹ rí i pé ìbátan ìkíà ìyàwó ni nínú wọn bíntu zawja ọmọ ìyàwó èèyàn ọmọ ìyàwó èèyàn ọmọ ìyàwó èèyàn lóbìnrin àgbọ̀dọ̀ sí kínní oní ń pè ní rọ̀bíbà tọ́lọ̀ ní wárọ̀bà ibùkúnmu láti fi hujurikum min nisaikum láti dakhaltum bihin rọ̀bà ibù rọ̀bíbà onímúfúrọ̀d rẹ̀ ọmọ ọmọ ìyàwó yín tó gbé wá láti ibì kan tẹ́ ẹ wá sí kínní o tí ó jẹ́ pé abẹ́ yín ni ti ń tọ́jú ẹ̀ inú òrùlé yín ni ti ń tọ́jú ẹ̀ nínú àwọn ọmọ obìnrin yẹn tó ń jẹ́ ọmọ ìyàwó yín tẹ́ ẹ ti wọlé tọ̀ ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá ti wọlé tọ̀ ìyá rẹ̀ ẹ gbọ́dọ̀ sí kínní làwọn fẹ́ dùkẹ́ yálà ẹ ti wọlé tọ̀ o yálà ẹ ti wọlé tọ̀ o mùjárọ́dù al ẹ gbọ́dọ̀ sí kíni a gbọ́dọ̀ fẹ́ àwọn tí a kọ́kọ́ dárúkọ sọ́jọ́ tó lábì tí bàbá rẹ̀ ó ti so igi rẹ̀ ọmọ záwójà ìyá àyàwó àti so igi rẹ̀ a gbọ́dọ̀ fẹ́ a gbọ́dọ̀ sí kíni a gbọ́dọ̀ a gbọ́dọ̀ fẹ́ ìyàmọ́ nígbà tí a bá ti so yìgì ọmọ. bákan náà ọmọ obìnrin tí ìyàwó wa wá gbé wá tọ́jú rẹ̀ ní òrùlé wa àgbọ̀dọ̀ sí kínní àgbọ̀dọ̀ fẹ́ àgbọ̀dọ̀ fẹ́ wọ́n ní àwọn tá a dárúkọ yìí obìnrin bíntu zawja ọmọ ìyàwó yẹn tó hùrọ̀ mọ́ ala rajul ìdè àdákọ́lá bíi ummiha téèyàn tá a bá ti wọlé tọ̀ ìyá rẹ̀ a gbọ́dọ̀ fẹ́ ọmọ mọ́. tá a bá ti wọlé tọ̀ ìyá rẹ̀ fa in lam yadkhul biha tá a bá wá so yìgì ìyá ṣùgbọ́n àti ìwọlé tọ́ àti ìwọlé tọ́ bóyá aṣọ yìgì rẹ̀ àwa akọ̀ a sọ pé àfẹ́ mọ́ tàbí ó kú kó tó di pé ẹni tó so yìgì wọlé tọ́ fa innahu yajuzu lirrajul nikahu ibnatiha ọkùnrin lè fẹ́ ọmọ yẹn báyẹn Rọ̀bíbà obìnrin ti bímọ bìkan ọwọ́ amú ó ti lọ́mọ kan tó bí tẹ́lẹ̀ ọwọ́ afẹ́ ìyá rẹ̀ tàn pé adélébọ̀ lọ fẹ́hùn ó so yìgì rẹ̀ ṣùgbọ́n ò tí ì wọlé tọ ìyá bọ́yọ̀ kú bọ́yọ̀ ọkọ̀ọ́ o ti o ti so yìgì o ti de kódà o ti délé rẹ níjó délé rẹ lọ́ba tó lọ ọkọ ẹlẹ́ni tí o ti wọlé tọ̀ o lè fẹ́ ọmọ rẹ obìnrin yẹn torí kọ́ lọ ni fa in lam takunu dakhaltum bihinna fala junaha alaykum tẹ́ ẹ̀ bá ti wọlé tọ̀ obìnrin yẹn tọ́lọ́mọ obìnrin níbi kan tẹ́lẹ̀ tó mu wá tẹ́ ẹ̀ bá ti wọlé tọ̀ ìyá rẹ̀ fala junaha alaykum kò sí láì fi fún yín láti ṣe kíni láti fẹ́ ọmọ obìnrin náà. bákan náà náà làwa ṣe léèwọ̀ fóbìnrin kó fẹ́ ọkọ ìyá rẹ̀ sẹ́mi kọ́ ya sọ à ń bá ọkùnrin sọ̀rọ̀ ní ìsìn pé kọ̀lẹ́tọ̀ fún láti fẹ́ ta ni láti fẹ́ ọmọ tíyàwó tó lóun fẹ́ fẹ́ tó mu tó ti bí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà là ń sọ fóbìnrin pé kọ̀lẹ́tọ̀ fún wọn náà ò kọ́ wá ní ọkọ ìyá rẹ ló wù ọ́ àbí ọkọ ọmọ ọkọ wàzáwójú bíntì àbí kí obìnrin kọ́ wá wò pé ọkọ ọmọ òun lóbìnrin ló wù gbogbo ń sọ yìí ó ní ń ṣẹlẹ̀ láwùjọ àbí obìnrin ó wá ní ọmọ ọkọ ọ̀hún ó lọ fẹ́ ọkọ níbì kan ó wá rí pé ah, bàbá yìí gan kí ló ṣe mí tí mo fi sọ pé bàbá yìí gan mo fẹ́ fẹ́ àbí bàbá ọkọ rẹ̀ wọ́n ní èèwọ̀ ni fún obìnrin náà láti sọ pé òun fẹ́ fẹ́ àwọn ilé bi'idhnil hayyil qayyum a máa tẹ̀síwájú fúnra níbi al-muharramat bir bi'idnillahi ta'ala abi Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ ntí ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe fúnra wa yìí kó jẹ́ ó sì wá láǹfààní láyé àti ní alikiyama kí ó sì fi ìgbésí ayé dáadáa ìrọ̀rùn sí àárín lọ́kọláya mùsùlùmí subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun. السلام على المرسلين والحمد لله رب العالمين